adúpẹ́ lọ́lọ́run fún orí ọ̀fẹ́ tó fi fún aláàárẹ̀ láti jí láti dé àlàyé ọkàn gẹ́gẹ́ bí gbogbo a ṣe mọ̀ pé àsìkò lẹ́ǹtì la wà yìí tá ń pè ní àjíǹde mo gbàdúrà fún gbogbo ojú tó wò mí pé ohun tó ti dòkú nínú ayé rẹ lórúkọ Jésù olùgbàlà Ọlọ́run kò sọ jí mo fẹ́ ká wò gẹ́gẹ́ bí àkókò tí a wà yìí kí là ń pè ní àjíǹde kí ni ìdí tí àjíǹde ṣe wá kí ni ìdí tí àwọn onígbàgbọ́ fi ń gba àwẹ̀ ní àkókò tí a wà yìí a rí pé jésù olùgbàlà kúrò nínú ọ̀run ó wá sí ayé láti kú fún ẹ̀ṣẹ̀ wa àkókò yìí nígbà tó jíǹde láti inú òkú lẹ́yìn ìgbà tó ti kú ta kàn mọ́gi ó jíǹde ní ọjọ́ kẹta ìdí pàtàkì ta fi fi ń ṣe àkókò yìí ni pé nítorí kristi kú fún wa ó sì jíǹde ẹ̀yin ènìyàn ọlọ́run àkókò yìí ni àkókò tó yẹ kí gbogbo wa súnmọ́ ọlọ́run nínú ìrònúpìwàdà tòótọ́ àti tó péye láti súnmọ́ ọlọ́run nínú àdúrà láti súnmọ́ ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ̀ láti rìn ní pípé níwájú ọlọ́run ẹ gbogbo agbọ́dọ̀ òye gbọ́dọ̀ yé wa pé kristi olùgbàlà ó ń bọ̀ lẹ́ẹ̀kejì ó yẹ kí àkókò yìí ni ká fi súnmọ́ ọlọ́run ju àtẹ̀yìnwá lọ mo gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí pé ní àkókò yìí ohun tó ti sọnù lọ́wọ́ rẹ̀ lórúkọ jésù kí àkókò yìí tó lọ kí àkókò àjíǹde tó parí ọlọ́run ẹ̀mí mímọ́ yóò ṣàwárí ẹ̀rù fún ẹ ẹ̀yin ènìyàn ọlọ́run ẹ bíbélì wípé nínú hebrew chapter twelve verse four ó ní láìsí ìwà mímọ́ kò sí ẹnikẹ́ni tó lè wọn ọlọ́run ẹ ká máa rìn ní pípé nínú ìwà mímọ́ àkókò yìí ni àkókò tí a gbọ́dọ̀ rìn ní pípé níwájú ọlọ́run láti rìn ní pípé nínú ọ̀rọ̀ ọlọ́run láti má kọ àpéjọ àwọn ọmọ kìrìsìtẹ́nì àwọn onígbàgbọ́ láti má kọ sílẹ̀ láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó jẹ́ ohun tó ṣe pàtàkì nínú ọkàn wa kì í ṣe pé ká gbà kákọ̀ gbàwẹ̀ lásán kí ogójì ọjọ́ ẹ̀kọ́ lọ lásán irọ́ bẹ́ẹ̀ kọ́ irọ́ o lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ló ń gbàwẹ̀ ogójì ọjọ́ èmi náà ń gbàwẹ̀ èmi náà wà ní lẹ́ǹtì ṣùgbọ́n lẹ́yìn àwẹ̀ yẹn á tún padà sínú ẹ̀ṣẹ̀ wọn á padà sínú ebi wọn kò yẹ ká tún padà gẹ́gẹ́ bí onígbàgbọ́ ẹni tó ti gbàwẹ̀ tó fi gbogbo forty days gbàwẹ̀ tó tún wá padà sínú ẹ̀ṣẹ̀ irọ́ o kò yẹ bẹ́ẹ̀ ó yẹ ká lè rìn gẹ́gẹ́ bí Enoch ṣe rìn bíbélì pé ó rìn pẹ̀lú ọlọ́run ọlọ́run sì mú kéèyàn tó rìn pẹ̀lú ọlọ́run kí ọlọ́run kó tó lè sọ pé ènìyàn mi ni ìyẹn ni pé ó ti rìn ìwà rẹ̀ ìṣesí rẹ̀ ohun ọlọ́run kò fi ọlọ́run sílẹ̀ kò kọ ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ àwọn òfin ọlọ́run pé má ṣe báyìí má ṣe báyìí gbogbo ẹ̀ pátápátá ló pamọ́ àkókò ni àkókò ni àkókò tó ṣe pàtàkì nínú ayé onígbàgbọ́ pátápátá pé gẹ́gẹ́ bá a ṣe múra fún bíbọ̀ Jésù ní ìgbà kejì ẹ jẹ́ ká rìn ká rìn bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ̀yin èèyàn Ọlọ́run tẹ́ ń wò mí nílé ẹ ní ọdún èní mo gbàdúrà fún yín o orí ọ̀fẹ́ àti orí ọ̀fẹ́ tó ju orí ọ̀fẹ́ lọ láti rìn gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ níwájú Ọlọ́run Jèhófà lórúkọ Jésù Ọlọ́run kó yọ̀ǹda ẹ̀ fún ọ àánú tó nílò ní àkókò yìí àánú tó ti sọnù lórí ayé tàbí lórí lórí bàbá àti ìyá rẹ àánú yẹn lórúkọ Jésù olùgbàlà àánú yẹn ó yá kó ṣàwárí rẹ wọ́n gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run tó máa ń tú ayé ènìyàn ṣe orílẹ̀-èdè Nàìjíríà ó di ọwọ́ Ọlọ́run lórúkọ Jésù Ọlọ́run kó tú ayé Nàìjíríà ṣe ìlú ìlú Èkó dọwọ́ Ọlọ́run Ọlọ́run nìkan ló lè bá wa ṣe lákòókò táwa apẹ́ Ọlọ́run sọ̀kalẹ̀ sílùú Èkó lórúkọ pẹ̀lú ògo rẹ̀ Ọlọ́run kó sọ̀kalẹ̀ Orísun tẹlifíṣàn lórúkọ Jésù ò ní bàjẹ́ o oh, ìmísí elédùnmarè lórúkọ Jésù kò ní dágbére fún yín lẹ́ẹ̀kan sí mo fẹ́ kẹ́ mọ̀ pé ọlọ́run ni o láìsí ọlọ́run kò sí ènìyàn mọ́ láàárọ̀ yìí wàá rí àánú gbà nínú ọ̀sẹ̀ ọlọ́run á wá rí Jésù olúwa wa